واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويكفي لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة ìtọ́gbọ́n ẹ̀kọ́ pàtàkì fún àwọn يا àlùmọ́ yìí ìyá ìgbàdàn wípé ọlọ́wọ́ bá jẹ́ anábì ṣe sallallahu alaihi wa sallam pẹ̀lú gbogbo rere. òun lọ́lọ́run ti sọ sọ́kùn ọkùnrin náà ayé àkẹ́kẹ́ ní àádọ́rin ọlọ́run ni wà ní ìsìnkẹ́ lẹ́sẹ̀dẹ̀ àrùn ilà sọ̀rọ̀ọ̀fẹ́ mọ́tàkì. dáadáa jùlọ ní àtẹ́bí wàá máa fi ẹni gbogbo lọ síbi ojú ọ̀nà tó dúró lélẹ̀. ayé wa ló ń sèmọ́ọ̀nù ojú ọ̀nà tó dúró lélẹ̀. bóun ni àwọn ọ̀yọ́ ti fẹ́ wà lórí ẹ̀ á wà lórí rẹ̀ pẹ̀lú kágbámú kágbẹ́bí mú wá kágbámú gẹ́gẹ́ bí ìlànà rẹ̀ òun láti wà lójú ọ̀nà yìí ọlọ́run bá sọ fún àárín ìmọ̀ràn ayọ̀ àtẹ̀yọ̀ ọlọ́run ni fẹ́ olú rẹ̀ wá ń tó wọ́n fi rọ̀ àyà àtòyìn àyà ọlọ́wọ́ bá fòyìn àdìsábẹ̀rẹ̀ fòyìn òjíṣẹ́ rẹ̀ sì ń bẹ láàrin yìí. ọlọ́wọ́ bá nìkan láwa ni ẹ̀sìn yóò tó bá dìrọ̀ lójú sẹ́yìn tó tẹ̀lé lánàá rẹ̀ tó ti fi tọ́ rẹ̀ òun ní gbọ́ ṣé rẹ̀ òun ní ṣe ẹ̀gbọ́n tó wú alẹ́ mi lò fọ́kàn ní kò níyà làwọn ọ̀rọ̀ mi ò sọ wọ́n ti fi mọ ojú ọ̀nà dúró déédéé. ìwà dúró déédéé tó bá ṣẹlẹ̀ sí yẹn ládàá rẹ̀ má tóbi gan. nínú ẹsẹ̀ rẹ̀ òun lọ́wọ́ lọ́wọ́ sọ́kùn kò sílẹ̀ ayé ọgbọ̀n ọlọ́run ní ìtẹ̀lẹ́dínà kọ́ọ̀lù rọ́ọ̀mùnà ọ̀gbọ̀n tó ń mọ̀ta kọ́ọ̀lù. dábẹ́jọ́ àwọn ẹgbẹ́ wọn kọ́ pé ọlọ́run ní ẹlẹ́dàá wa wọ́n wá قالوا إن أتنزل عليكم الملائكة ألا تخافوا ولا تحزنوا أو ملائكة وما سكنت nígbà tó ń kó ọjọ́ wọn bá tó wọn máa sọ kalẹ̀ bí ẹ bá payá ọ nígbà wo lẹ́yìn yìí ti máa rí bẹ́ẹ̀ bá lọ tán òun náà tàbí ẹ sì má máa tó jẹ́ ìyẹn nígbà ẹ̀kẹ́ lè rí bàtó jẹ́ lórí pé kílẹ̀ tó ń fẹ́ lọ́wọ́. وأبشروا بالجنة التي كنتم توعدون àti bí ẹ bá dúró nípa àbíjẹ́sẹ̀ tí wọ́n ti àbíkáwà ní ọ̀dọ̀ yìí. sọ́ra wà ní nàìjíríà ọ̀gbìnìyà olùkùn bíi àyà ti dùn yà àwa là ń yí láyé wọ́n fi ta akẹ́rọ̀ tó bá tún ti jọ́ fi dànù pé àmọ́ tẹ̀lé wọ́n lè tún fi àmọ́ sẹ́yìn fẹ́ di àkùrọ̀. ọba wà fún yín lábẹ́jẹ́sẹ̀ yẹn gbogbo ohun tẹ́ni yín bá tún fẹ́ ni wọ́n lẹ́nu bí àbọ̀ ṣẹ̀dáwó gbogbo yóò fẹ́ bá sọ fẹ́ ní ìbáyìí abajẹ́ mi lóògùn làgbé sọ fún ìwọ̀nyí ìyẹn jẹ́ ipò ní alẹ́ lò láti ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba aláwòrán ní ti máa ń fi kẹ́rin. ẹ̀yọ́ àti mùsùlùmí àti tí ọ̀dọ́ bá tó délé ẹsẹ̀ rẹ tó di náà ọlọ́wọ́ ọba àdéhùn ẹgbẹ́ wa aláwọ̀ ìsàkọ́ ọ̀rọ̀ àyẹ̀kọ́ táwọn èèyàn bá dúró déédéé lórí ìlànà ẹ̀sìn gẹ̀ẹ́gà lórí Islam tó tọ́ ọlọ́run ní láhàn ọ̀yìn náà fún máa àwọn ọ̀dà pọ̀ wọ́n yẹn ti àfùwọ́n ní omi tọ́pọ̀ àfùwọ́n yá ìlà lọ́la ẹ̀rí tó déédéé àdéhùn oúnjẹ pàápàá pẹ̀lú kéèyàn rìn lójú ọ̀dà nẹ́bí sallallahu alaihi wa sallam nítorí pé wọn bá gẹ̀ dìídì gba nẹ́bí láṣẹ ibi fàtẹ́kìmù kámà ọ̀mẹ́rù wọ́n mọ̀ ní sábà máa kí. ilé anábì dúró déédéé gẹ́gẹ́ bí wọ́n ṣe fáyẹ́ láti rẹ̀ àti gbogbo ẹni yóò tó bá ronú fìwàdà pẹ̀lú rẹ̀ anábì. anábì gẹ́gẹ́ alára sallallahu alaihi wa sallam òun lè pàṣẹ ìdó déédéé. ọ̀kan náà wọn sàhábà radiyallahu anhu wọ́n ń pè ní Sufyan ibn Abdullah ọlọ́ọ̀bá anábì sallallahu alaihi wa sallam ó ní mo fẹ́ kọ́ sọ gbólóhùn mi nípa islam mi ní bí ẹni kẹ́ni mi ìmọ̀ yàtọ̀ sí ní ànẹ́bí ànẹ́bí sallallahu alaihi sọ fún un pé àní sọ pé mo nígbàgbọ́ sọlọ́hùn tó ń mustaqim kọ́ wa dúró déédéé lórí bẹ́ẹ̀. ẹ wá rí ojú ọ̀nà tó dúró déédéé yìí ọ̀nà ẹ̀yọ̀kan à ń sọ fún àwọn ọ̀dọ́ pé ọ̀nà kì í ṣe ọ̀nà o tọ́lọ́ ọba àlejò wa fún ayé ọgọ́rùn kan àti mẹ́tàléní àádọ́ta one fifty three ọlọ́run ní wa anna hadha sirati mustaqima fattabi'uhu dádájọ́ ọ̀nà èmi ọlọ́run eléyìí ni ọ̀nà èmi ọlọ́run mustaqima tó dúró déédé fattabi'uhu òun ní ká tẹ̀lé o wala tattabi'u subula ẹ má tẹ̀lé àwọn ọ̀nà oríṣiríṣi fa tafarraqa bikum kọ́ máa di pé yóò padà pín yín kó lójú ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ayyuha al-muslimun nítorí káwọn ọ̀dọ́ lè dúró déédéé òun ló má fà á níjọ́ gan lànàbì sallallahu alaihi wasallam lọ́sọ̀ fún ọmọ ọ̀nkù rẹ̀ tí wọ́n ń pè ní abdullah ibn abbas radiyallahu ta'ala anhuma oníyàgùlá mo pè ìwà ọ̀dọ́mọdé ìwà ọ̀dọ́mọkùnrin ìsè ọ̀hánilé mú kàkà ìmọ̀ọ́dì mo fẹ́ fi àwọn gbólóhùn kan mo fẹ́ fi kọ́ ẹ̀ màá kọ́ ní àwọn gbólóhùn kan ẹ̀rì obìnrin gbólóhùn kan náà lè fi dúró déédéé òun ni gómìnà ọ̀hìn ìdílọ́kùnkúndò ẹ̀wọ̀n dáadé ní sọ́lọ́ àṣálá fi bẹ̀rẹ̀ nìyẹn kékeré ìpàdé lẹ́à ìwọ sáà sọ ìwọ ọlọ́run ìyàpàdé ọlọ́run àtọ̀wọ̀ náà ọlọ́wọ́ ọba ọba akéèyàn yẹ ọlọ́wọ́ wa pẹ̀lú ẹ̀. bákan náà ọwọ́ sọ lẹ́kọ̀ọ́ ìwé tọ́ba fẹ́ béèrè ní o tọ́ba fẹ́ wá sílẹ̀ yẹn ní wá sílẹ̀ yẹn o má wá sílẹ̀ yẹn nìkan tó yàtọ̀ ọba sọ bákan náà kò tó wá lọ ọ táwọn yẹn bá ń kójọ tí náà kan ó lè tọ́ba ló wà lọ kójọ bá kẹlẹ̀ fáwọn ọ̀rẹ́ bàrà díẹ̀ wọn ò lè kó nira bá ọ àyàfi àgbọ̀ọ́lẹ̀ tọ́lọ̀ ti kọ́ pé nira bá kẹ́ ọ tẹ́lẹ̀ rúbì àtìlẹ̀ àtìlẹ̀ wọjá pàtó sọ̀rọ̀ gègé tí wọ́n fi kọ́ àyẹ̀mọ́ yẹn wọ́n ti gbé e sókè kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ wọjá pàtó sọ̀rọ̀ kódà kákàdá tí wọ́n fi ṣe kéde ọ̀hún tí wọ́n fi kọ́ wọ́n káàdébí sọ́dọ̀ mọ́ àyọ̀kọ́lá òun kú kẹ́tẹ́kẹ́tẹ́ ọwọ́ àti màá dùkú ní jábà rọ̀dì ọlọ́ọ̀dù tẹ̀lẹ̀ án orúkọ ìtẹ́yìn ọwọ́ àti màá tẹ̀lẹ̀ màá màá dùkú ní àbúbáyìíká wọ́n sàn án ní ìtàyà ọ̀rọ̀ sóòlà náà ẹ̀fẹ́ ta ọ̀hún la tẹ́lẹ̀ pé inú rẹ̀ ti jẹ́ pé kí mo jẹ́ pé rẹ̀ ní jẹ́ pé lẹ́yìn jẹ́ pé oríire ayé àtọ̀run ìrẹ́ ìbílẹ̀ ti fún oríire ayé àtọ̀run lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta anabi sọlọ lọ àgbàsálà àtàkì ìsìtọ́fẹ́ pé ọ̀dọ́ àfa ọ̀dọ́ yìí ti ń jọyọ̀ rọ̀dí ọlọ́ọ̀kú dára á ti òun ni pé díẹ̀ lọ yẹ ọ pípé kò sí ẹrú lọ tí ó ń jẹ́ ibi kò sẹ́ni tó ń lẹ́tọ̀ọ́ sí ọdún lọ́dọ̀ àyàfi ọlọ́run tí ó ti gbà pé Muhammad ẹrú ọlọ́run rọ̀dì ọlọ́ọ̀kú sàlàánù wà àrùtọ̀ ìgbà tí wọ́n gbọ́rọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀dọ́ wọ́n á sọ fún àdébí sọ́kùn náà sọ́lá pé pé kí n máa wí sí fáwọn èèyàn ọ̀jíṣẹ́ ọlọ́run ti máa wí sí o ọmọ àjàfi kúrú eléyìí wọ́n dò lé lórí tí wọ́n bá ń sọ àwọn nǹkan ẹ̀mí ìdókòwò àgbẹ̀sìn wọ́n jọ sọ bí mo ká èyí tó tọ́jú lọ́sẹ̀ tí àtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àríwá sẹ́lẹ̀ òun náà ni wọ́n lọ rún àbí sálámà nígbà tí ààrẹ jáde nígbà tí bàbá rẹ̀ jáde láyé àbò sálámà káàtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àtàláwá mẹ́kọ̀ọ́ sálámà. ọkọ̀rì ọwọ́ ajé ọmọ àjáwò lọ́jà àtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àríwá sẹ́lẹ̀ oúnjẹ wa nílẹ̀ wọ́n fẹ́ jẹ oúnjẹ ọ̀gá àtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ sẹ́lẹ̀ sábìlà oúnjẹ náà bẹ́ẹ̀ máa jẹ ìdáàbọ̀ náà kó ló jẹ o. wọ́n kò ibi yẹn ní ilé fọwọ́ ọ̀tún rẹ̀ jẹun wọ́n kò ibi mọ̀ yẹn ní oúnjẹ tó bá wà lọ́dọ̀ rẹ̀ òun ni kò máa gbé. nítorí gbọ́dọ̀ ní dúró dédé. tẹ́bí náà láti kò sálá ṣe ké sí gbogbo ọ̀dọ́ jẹ́ náà lè torí pé bí tọ́dọ̀ máa fi tiwa máa fi nínú àgbèrè. àwọn àgbà òun jayé lọ́wọ́ ni àtìgbò ìgbà tó dé ìlú òun lò ìsọkùnrin wọ́n máa fẹ́ ja iye bí kéèyàn máa sàgbére bá tẹ̀lé sọ́kọ̀ bá àkàlà ti dé ipa àwọn ọ̀dọ́ nìyẹn ọkẹ́ ní lágbà wọn lórí wọ́n lè yà wọ́n àṣàrà ṣàbà bẹ́ẹ̀. gbogbo ẹ̀yin lẹ jọ̀dọ̀ ẹjọ́ bá ti dé pa àti fẹ́yàwó lórí kọ́lọ́ fẹ́yàwó torí àwọn ló bá fẹ́ òun ni ajé kí ojú rẹ̀ ó rọ̀ ajé kò lè rẹ júlẹ̀ kó níbi parapara yóò ti di kọ́lọ́ sọ àti tó lè sọ àjẹ rẹ̀ ìfẹ́ni tí ọba alágbára fáàlì mi sọ ọyà kiri máa ń àwẹ ọmọ àgbà rẹ o àwẹ yẹn òun ni ọmọ àti àtò ilé wàyíwá yẹn ni ó ń jẹ ọmọ àti ìlú lára rẹ ayé wà ló ń ṣe wọn àtúntò pàwà fọdù omi tó lélẹ láàbù ní ẹ̀kọ́ abẹ nínú ẹ ọwọ́ náà di àwọn kan lè dáadáa àwọn àti abẹ sójú ọ̀dọ́ táwa náà dá kákàtúntì ara ti abákùnfì ẹni tí wọn bá ti yí bóòdì wọn wọ ilé wa rí kódà ìwọ gẹ́gẹ́ bàbá bóòdì wọn náà ti rí. nínú àwọn òkùnfà tọ́nà òbí tó léde òun náà ti lé mọ́ kó níbi gbogbo nǹkan tí ó jẹ kí ọ̀dọ́ pdp làjẹ́ olówó owó ẹ̀ lọ́wọ́ wọ́n ní kí lọ́ra ọlọ́run máa lọ ra àti àwọn tí ọba wò ni wọn náà wọ́n máa wò ní sí eré Yorùbá bí àwọn bí kọ̀ọ̀kọ̀ bí náà náà bí àwọn gbogbo ọ̀hún náà ní kọjá sí síbi wọn nílé ẹtọ́jú ọmọ ilé ẹ̀kọ́ nìyẹn tí wọ́n sàkúlẹ̀kà wọn. bákan náà àwọn adájọ́ òbí lọ́mọ kọ́ bá já sí pé ilé ẹ̀kọ́ ti kẹ́ kó bá wa tọ́mọ. ilé àdáwò tá kẹ́ láwùjọ wá sí yẹn àwọn ọmọ yóò kọ́ àwọn ti tẹ̀ ilé tí wọ́n ẹ̀kọ́ lọ. kí ni tẹ̀ sí gẹ́gẹ́ gẹ́gẹ́ alára bákan náà ká tó wọn bá wù àwùjọ ká tó sọ ọ̀dọ́ mọ́mọ́kálásí ẹ̀rí gbogbo àwa tó ti bá a ti lọ́wọ́ tó ti yí fi lẹ́yìn káwa tá a ti ṣe ju akúté yọ ọ̀fẹ́ wàá fẹ́ lọ́wọ́ ẹ̀dá fẹ́ yà lọ dájú nítorí ẹ̀ làdébi sọ́kọ́ lọ́wọ́ àtàlà lọ́wọ́ lọ́wọ́ bá lọ́wọ́ méjì kọ́ kápá aláṣẹ rù tọ́ba jọ ọdún mẹ́wàá tẹ̀ wá káṣù nítorí rẹ̀ nínú ọ̀nà tó lórí tó lélẹ̀ òní kọ́lá ìjókòó bákan náà kéèyàn ní láìbírì nínú ilé yẹn láìbírì tó ti fi àwọn ẹ tíráìsì òní ọwà bẹ bàbá àjọ ìgbọ́dọ̀ àwọn ọ̀dà ni bàbá àti jẹ́ kí ó dàda lè ka ni inú ọ̀dà sọ́ni omi tó dédé bàbá àti omi tẹ̀ níbi ó sì máa wà láàyè táwọn kò kí máa wà bíbi tí wọ́n ti gbogbo bíbi tí wọ́n ti gbogbo inú ọ̀dà sọ́ni omi tó dédé káwọn wọ́n kọ́ láìsù fún àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ìjọ tó ń bẹ láwùjọ. tọ́lá ni wọ́n sábà máa ń tẹ̀yẹ̀ síjọba lọ́pọ̀lọpọ̀ gbà. bí kan gbẹgbẹ́ yẹn lọ bá wọn jà ọyẹ wúwọ́ bí wọ́n fẹ́ yẹ ọ̀dà ìyẹn sì ní fíṣẹ̀ padà kó bá wùjọ. ayọ̀ ẹ̀sùn ti wọ́n ẹ̀rí òní rẹ̀ òun ni kéèyàn fi sẹ́gbẹ́ tán kéèyàn fi kó olùjọ́ ọ̀dọ̀ kéèyàn wá lọ níbi àwọn ọ̀làdà ṣẹ̀yà ọ̀hìn ẹ̀ rájọ́bí sọ́kọ́ ọmọ àlọ́sọ́lá nígbà tí ń ṣe àlàyé àyà wà á nà á dà ọ̀dọ́rọ́ọ̀pì mọ́tàkìnà fàtẹ̀lẹ̀rọ̀ nígbà tí àtẹ́bí ń ṣàlàyé àyà wípé aláwọ̀dé dájú ọ̀dà mi nìyí o tó dúró lédè wọn ni kẹsẹ̀lẹ̀ o wọlé àtẹ̀tẹ̀bí tẹ̀lé àwọn ọ̀dẹ oríṣiríṣi ọ̀tà àbá ọ̀tún lẹ́bi mọ̀tòrọ́ọ̀dì rọ̀jì ọlọ́run gbàrà àgùrù àgọ́ wọn là tẹ́bi padà kódà ìlà rẹ̀ mọ́fà ọ̀tẹ́ ju àwọn tí wọ́n láwọn máa ń ya ilé ya gbogbo kẹ̀kẹ́ lọ rẹ̀. ìlà náà sọ wọn lọ padà yọ wá sọ ó sì kú dáadáa ọwọ́ àgbẹ̀ wa pa àwọn kéékèèké sẹ́gbẹ̀ ọ̀tún kéékèèké sẹ́gbẹ̀ òsì wọ́n ti fẹ́ rí ìlà tó sọ yìí tó sì kù yìí òun náà ti tẹ̀lé é ojú ọ̀nà ẹ̀kọ́ lọ́wọ́ nìyẹn. ẹ wá rí àwọn ọ̀nà kéékèèké tí ń bẹ lọ́sùn tí ń bẹ lọ́wọ́ àlàáfíà yìí ojú ọ̀nà àti ìdáni nìyẹn tí ọba mi káwé yẹn wọlé. ẹ̀rí ẹni tí bá ń sojú ọ̀nà yìí táwa èyí tó kù yẹn bóyá débi ti lọ àbí kò débi ti lọ yọ ọgbà ládá ṣùgbọ́n bí ẹni yà tẹ́rẹ́ bọ́sì wípé àwọn ojú ọ̀nà yẹlẹyẹlẹ yẹ tọ́lọ̀ fún ẹ bá tẹ̀lé káàkiri lọ́dọ̀ àtẹ̀tọ́ọ̀tù oríṣiríṣi ojú ni wàá gbé wá àwọn ọ̀nà yẹn. nígbà bí àwọn ọ̀nà dáwì ó lè gbé àlè rọ́ọ̀fù wá àti ó ti pé mo tí ò ní dírẹ́sì kéèyàn máa lọ ọ́fíìsì. nínú ọ̀nà tó tún lè gbé ó tún lè gbé àfihàn fúnríyàn pọ̀ àti ètò ó lè gbé wọ́n bẹ́ẹ̀ gbogbo eléyẹn máa rí lára àwọn ìjọ ìjọ ẹgbẹ́ ẹgbẹ́ inú ọ̀dà gbogbo lè gbé wa ó lè gbé sùhàn àwọn ọ̀rùn ó gbé wa tí wọ́n kẹ́ fi dọ̀rọ̀ ọ̀rùn sáńdẹ̀ bí ọ̀tà ti kiri ẹ̀kọ́ bá ọ̀tà ti kiri tí wọ́n fi tó fi wọ́n tó fi rò lù sùhàn inú ọ̀dà táwọn ọ̀dà oríṣiríṣi yìí lè gbé wa òun lè ní ṣàwà àwọn àtò pé pé yóò gbé yẹn táyà lọ àlà nínú àwọn ọ̀dà lóríṣiríṣi ilé gbé àtò òun lè ní kí yẹn kọ́ inú àwọn tí ọ̀dà yìí lè gbé wa òun lè dàlú bí náà wọ́n lè wọ́n dáadáa àwọn àdáda lẹ̀. yá ìbádọ́lá ẹ̀rí ọ̀dọ́ agbọ́dọ̀ pàmòlé kan ọ́ tọ́lá àwọn náà di agbára àwùjọ àwọn olùkọ́ àwùjọ àwọn ni wọ́n da àwùjọ òkìdá àti káṣíẹ̀ kúkú sọ fọ́dọ̀ dà gẹ́gẹ́ bí ọ̀kẹ́ lára àdébísọ́lọ́lọ́ àdàsánlá tọ́ba da gbogbo ara lọ́dà tọ́ba bàjẹ́ gbogbo ara lọ́bàjẹ́ àdébí sọ́lọ́ àtàláwá sàlàyé rẹ̀ ọlọ́fẹ́ màdì àti bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun làwọn ọ̀dọ́ ti rí yá ìbádàlá láyé ọ̀dọ́ ta sọ ta àwùjọ sí agbára mélòó ti bẹ bàbá wa sì pé táwọn àlàfẹ́ ṣe ni ọ̀nà ìjọ ọ̀dọ́ ti máa ń dá àwọn náà fún wọn ti fi kóòlù ní ọ̀nà tó dún nílé nítorí bẹ́ẹ̀ lànàbí sọ́lọ́ náà àtàlà sọ yìí pé ọ̀dọ́ tí ìyẹn bá wá rí tó dúró tó ẹ̀sì àpẹẹrẹ kó sí ìyẹn léwu lànàbí sọ́lọ́ náà àtàlà sọ yìí pé aláwọ̀ ẹni méjì kan tí wọ́n wà ní abẹ́ òsì ọlọ́wọ́ tí òde òun lẹ́ni ṣáàkùn ọ̀dọ́kà tó ti fi mẹ́ta á ní àyíká ìdàtìlẹ́ ọ̀sẹ̀ àti ìdùnnú sọ̀lọ̀. òun ló fà owó tó ní anábì sọ́lọ́lọ́ àlùkálà ló ti tún sọ wípé àní ọlọ́wọ́ ọba nìyí ó máa ń fi ilé mọ̀ káwá rí ọ̀dọ́ tó ti bọ́yẹ kí ẹ̀jẹ̀ ọ̀dọ́ máa dà á láàmú ọwọ́ atúrí mẹ́sì ó túrí mọ́ wà dáadáa ó sì túrí mọ́ ìjọ nítorí ẹ arìgbogbo àdá abájọ lọ́wọ́ ọmọ yẹn ká máa bẹ lọ́wọ́ lẹ́yìn tá a bá ń bẹ lọ́wọ́ ìyẹn ní bí adúlá ti gbìyànjú méjèèjì lọ́jọ́ wa kìí ṣàdúrà lásán lẹ́yìn ìfà ṣàdúrà àbúwá rẹ̀ ọmọ wa lọ́dẹ̀ tó dà nítorí bọ́dẹ̀ tá a máa fi bá wọn ọ̀dọ́ tí wọ́n fi kó lójú ọ̀nà tó tó dé léèrè ọ̀dẹ̀ oríṣiríṣi ọ̀dẹ̀ omi wà tọ́ba sí bàjẹ́ yóò sàbáwọ̀ lórí ẹ̀ ó sí wọn kọ́ ó súnmọ́ kọ́ padà sí wọn nínú bàjẹ́ ẹ̀sìn ọ̀dọ́ bíi wá lórí pé tóun bá fi ìbàjẹ́ báyìí á tún tó lórí ẹ̀mí yóò ní ìbá sí kò ìwé láwa àsìkò yóò ti láwa yín eléyìí lọ́wọ́ léwu ju eléyìí ló léwu ju pàmò àjùlọ ọ̀dọ́ inú ìfúnpá tó wọ́n lápá inú burú bẹ́ẹ̀ òun lọ́dọ́ tó lọ lápá tó lápá pẹ̀lú àwọn ọ̀gá tó jẹ́ ìrújú ìrújú yẹn òun ni ọ̀dọ́ ti lọ sí bíbíà ìyẹn wà lọ́dọ̀ olúwa náà ti àdádálẹ̀ ah, nítorí bọ́lá wọn máa lè jọ lárí kó o ti ti gàdá kó wọn ní gba ìpẹ́ gbogbo ẹni yóò ti láti bíjà títí tí ó ti pa bíjà rẹ̀. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق ومغاربها أستغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم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 kó o lọ yọ ọ̀nà tó fi fẹ́ jù òun náà ní gbọ́dọ̀ fi kó o níbi ìhà àlùkàyẹ pé ní máa yẹ àlùkùrá lójú. ká máa rí ọ̀dọ́ kó sì ní mùsùlùmí lò lọ́wọ́ àkọkùrá ní ìlà ìyẹn gan ló fi tóbi jù nínú òkùnfà bí máa ń jẹ́ gbọ́dọ̀ kó kó lójú ọ̀nà tó ọ̀gbàgbọ́ yé rẹ̀ kò ṣiṣẹ́ tọ̀ eléyìí lè má jẹ́ kí ọ̀dọ́ tó lójọ́ ọ̀dọ́ tó lóde dé. gbogbo alábà sọ fún wa nígbà tẹ́lẹ̀ sọ́kọ́ mọ́ àlùfẹ́lá ọmọ àti fún ẹ̀sùn orúkẹ àwọn ẹni báyìí lọ sọ́dọ̀ ọlọ́run ọ̀kọ́ ọlọ́run tó lè àárọ̀ tìlẹ̀ òjíṣẹ́ ní wọn náà fẹ́ lẹ́dà ìtẹ̀kọ́wé ìtàkàtù ọ̀hánà ìkúrò ọ̀hánà màtúrọ̀ dáadáa àwọn ọjọ́ ọlọ ọmọkùnrin nìkan ọmọ tuntun rẹ ọgbàgbọ yẹ mùsíbà lọjẹ mùsíbà tó tó àdóbi bẹ jù òun ní pépé òtútù lè ka kùránì ní ọwọ́ àmì kẹẹmí ìjàrọ kùránì òun náà ní olùbímọ àti làgàtà òun ló dọrọpọ rẹ ìyẹn pẹ lọ́wọ́ àkùrẹ dúdú yá ìbádàlá nínú ọdẹ gbọ́dọ̀ tí ó fi fi olùjọdọ tó tó délé òun ní ìjìnlẹ̀ tó súnà lẹbi sọlọ lọ àyọ àyọ fẹlẹ ẹgbẹ́ ìsọlù nìta àyà ọgọ́rùn kan àti méjìlá ọlọ́run bá sọ pé wọ́n lọ yìí ṣá kékeré rọ̀sùn ẹni yóò tọ́ba yàgbọ́ òṣìṣẹ́ rí bá àyẹ̀mọ́ sábàyí adẹ́lẹ́wọ̀ ìwúlẹ̀ lẹ́yìn ìgbà tó lẹ́wọ́ ti rẹ̀ sí wọ́yẹ tẹ̀lé ọ̀pẹ́yẹ ọ̀tẹ̀lé lè lọ́pẹ́rẹ́ ọwọ́ àlọ́ ọ̀tẹ̀lé lánàá tẹ̀lé lánàá ọ̀pẹ́rẹ́ tó wọ́n ní ìdìbò ọ̀tàwálà wọn tó kọjú láyé náà ni wọn ń jọ dálẹ bí rẹ wọn tó fi lè jà hàndàm irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àpò ọdún bẹ́ẹ̀ jà dàbọ ọsán àtọkì ọ̀rọ̀ wọn á ní jà dàbọ nìyẹn parí ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni wúyọ. bákan náà nípa tó lọ ayé ọgọ́ta àti mẹ́ta ọlọ́run kan yíyá sáré ilé ní ilé ìwọ ìlú dàdà àbúrò. gbogbo ẹni tí bá yá pa sílá dàdà ní sọlọlọ àtàlà ọdún sí ìlú ọdún ìtìlẹ ọmọ àti wọn fi gbolo lọnà dodo dédé ọwọ yóò sọ yìí bá fún àdàbò àlè àti kí alẹ́tàlẹ́ òkú ti tẹ̀ wọ́n. sọ ọdún tó yẹ kí lóla lóko sálágbàlá yẹn dé alẹ́ tí yóò lọ bá fi gbolo sóńtẹ̀ mi ànábì ọ̀lẹ́ ìsàmì ní ìsìnjọ́ rẹ̀. ẹ̀rí lẹ́yìn tá a débi sọ́kọ́ bá sálá ti jó yé wa ìgbì súnlẹ̀ yìí lè tẹ̀lé láàbì láwọn tẹ̀mí lẹ́kùn lọ́ọ̀ ọkọ̀ ojú omi lóhùn lẹ́yìn ọ̀bì lásán agbani ayé sọ́ọ̀rù yóò fi dùn òun ní kí ẹ tẹ̀lé ládàá tẹ́lẹ̀ o. òjijì ọlọ́run ni mo ti fi sí orí kí ni àlà mísìlì bẹ́ẹ̀dọ̀ ewu tó kókó pé òru rẹ̀ dàbí ọ̀sẹ̀ rẹ̀ ọ̀sẹ̀ ni tí ó fi kó orí lọ́dẹ̀ àti kó tọ̀ parẹ́ ọlọ́dà pàjà parẹ́ o. tóbi ẹ̀ gbé tí a bá ti wá rí i pé afẹ́ là nínú ìfikó nínú ọjọ́ ọ̀dẹ̀ tó dó déédéé àti ká lọ gbájú ọlọ́wọ́ bàbá láti gbà sọ̀tọ̀ fún àlejò àlejò sọ́lá. torí wọ́n ṣàkóso àwọn ẹni àkọ́kọ́ náà nìyẹn òun náà ni ó ti ṣàkóso àwọn náà. ọ̀kẹ́ sọ àwọn ẹni ìṣáájú ó ní kó lè ṣàkóso àwọn ẹjọ́ tó gbẹ̀yìn àti kó ṣàkóso àwọn ẹni àtọ̀lọ́wọ́. kí ni wọ́n ṣàkóso àwọn ẹni àkọ́kọ́ òun náà ni tí ọ̀lọ́ àti ṣúgà jẹ́mi ìdìbò lọ́mọdún ló ṣàkóso òun ni kí ọ̀dọ́ kọ́ bá gbàgbọ́ yé àwọn ẹni ọ̀rọ̀ tọ́wọ́ náà lọ́láàd àti súnà níbi sọ́lọ́lọ́ àìsọ́lá pẹ̀lú àgbọ́yé àwọn ẹni ìsáájú rere. ó dájú pé kó o bá fẹ́ lu yóò fẹ́ kì í mọ́lẹ̀ bóyá pẹ̀lú ti yàrá lábá tó yé ní òbí. pọ̀lì lọ béèrè yìí pé ẹ̀dá púpọ̀ làwọn sàbí ti tú àyà bó wọ́n ti tú àlẹ́ gbogbo àwọn ẹgbẹgbẹ ìjọ ìjọ tí wọn tẹ àwọn alálẹ nínú ẹjẹ islam yìí kò sí nínú nǹkan tó kó bá wọn tó jẹ wọn bì kó olójú ọ̀nà tuntun léde òun náà ni ìbá gbàgbọ́ yé áyà àti súnlẹ̀ látọpọlọ wọn láì fi àgbọ́yé àwọn ẹni ìtajú sí ẹjẹ àwọn àwọn kàwárí ìlú lápẹẹrẹ wọn kà kí áyà wọn kí àdéhùn mú pẹ̀lú àgbọ́yé wọn wọn sílẹ̀ lórí àti àti àti gbogbo òun ló fà lànàbí sọ́wọ́ lọ́wọ́ àtàlà ń ṣe pàkíyèsí wa nígbà tó bá pẹ́ láyé tó yín ojú rẹ̀ ó rí ikú rẹ̀ o ẹni máa wọ yorùbá náà máa sọ ọ pẹ́ láyé ojú rẹ̀ ò lè rí bi ọ̀kẹ́ náà fara mọ́ ẹ ń bá ọmọ tètè kọ́ ọmọ ọmọ ọmọ sojú ẹ torí ẹ sọ ọ̀kẹ́ bá jẹ́ fún yẹn nígbà tó ọmọ ọmọ yẹn bá tún ṣe kéde ọ̀hún ní bá tún sojú ẹ yẹn àdìbò ti fẹ́ kó tí wọ́n máa múrò bọ̀ pété ọdún bíi mílẹ̀ lọ lórí tó ṣe wáyé anábì sọ́kùn lọ́wọ́ àtàlá nínú hadith àyẹ̀gbádùn mùsàlíyà rọ̀dí ọlọ́ àtúntàlá àti ó dẹ̀ ní yóò tó bá pẹ́ láyé tó yé aláwọ̀ ọ̀sẹ̀ tó yàtọ̀ yẹn tó ẹ̀sìn. níbo làwọn ọ̀sẹ̀ yóò ti wáyé awáyé lọ́dọ̀ àwọn ẹ̀sùn ti pé wọ́n tú ayé àtàdé ìsìnkú lọ́kọ́lọ́wọ́ wọn ò fi làákà ìwọ fi àgbọ́yé ṣùgbọ́n tọ́lọ̀ ọba ti níbẹ̀ fún àdéhùn fi sùn lẹ́sìn ìlànà ní adẹ́bí lọ́wọ́ yóò wọ́n tún lẹ́sìn ìgbàlàfà yọ̀rọ̀ sídì àti ìlànà àwọn olórí àfihàn òkè gbàgbọ́ yé wọn òun láàfin là níbi ká lọ kùtùkùtù àti ká gbọ́ ọ̀tọ̀ ká gbọ́ bákan náà bó láti lánà ìyáfà yìí òun náà ti pé òótọ́ jágbọ́ yé àwọn ẹni ṣáájú ọjà ti pé sẹ́ẹ̀ láàmà ẹ bá jà gbàgbé ọ̀rọ̀ ọlọ́wọ́ wa sùhánù wò dáhàlà káàlì má káàlì wò kírun ní sọ́ọ̀tù fàtìhà táàmù bẹ̀rẹ̀ ọ̀fẹ́ níbi tí ìdílé ọ̀sán ìlú ìtumọ̀ rẹ̀ ní kí ọlọ́run tó dúró nílé kó àdìgbò sí ọlọ́run wá ní ọ̀sán àwọn ẹni àwọn àwọn òun làwọn sọ òun làwọn ẹni tó ṣe wípé ojú mímọ̀ ni wọn wọ́n ti mọ̀ nípa kíni ọlọ́run wí kí làǹdẹ́bí wí ọ̀dẹ́ wọn là ń fẹ́ lọ́run pé kọ́lọ́run kókó á dùn sí lórí ẹ̀. ẹ̀rí yá ìbádọ́lá nínú àwọn òkùnfà tọ́dọ̀ fi máa ń fi kúrò nínú ojú ọ̀dọ̀ tó tó dédé. òun ni kéèyàn kú láàrin mùsùlùmí parapọ̀. a ti ẹni lọ́jà aláfẹ́ wa ti darí wa aláfẹ́ gbogbogbò

àwọn ọ̀dọ́ mi ní lẹ́yìn ọ̀dọ́ dá láàbò nígbà wọn ti lọ wọra wọn lọ àwọn jàmbá tẹ wọn máa gbé àwọn àbá àti wọn ọmọ tuntun wọn máa ṣàlàyé bóòlù mi ni ó ti sìn mọ́ra nígbà tó bá parí àlejò àti nípaàsì ọ̀rọ̀ àlùwàlá làwọn máa ń sọ fún yẹn ọ̀rọ̀ kí làbá wà mọ̀ ṣé tí mùsùlùmí ọ̀bá kírun ṣé mùsùlùmí ṣé ìyẹn ti lè ìyẹn lè sọ fóun kírun tí ó sì nírun láì lálùwàlá àwọn àgbọ̀rọ̀ àlùwà látàbí lóru tí islam yóò fi dúró déédéé níyẹn pàpè wára rẹ̀ ọmọ tí kò bá sọ̀rọ̀ àlùwà lálọ́ wọ́n pa àwọn èèyàn ní Afghanistan wọ́n pa àwọn èèyàn ní Palestine wọ́n ṣe kíní kan kò lè já lọ nìka lọ já ẹni wọ́n máa fa àwọn àbá àti ẹ̀yẹ eléyìí máa jẹ́ kí àwọn ọ̀dọ́ kí wọ́n fi olùdó àti olùdó. bóòlù láti wá lóòdù sílé yìí òun náà ní ká máa sàpọ́lé àwọn olùmọ̀ tani tí wọ́n bẹ̀rù ọlọ́wọ́ pa tí wọ́n sì kú déédéé. tọ́lá àwọn olùmọ̀ yẹn àdébí sọ́kọ́kọ́ àìsọ́lá dé wáyé dé wà á rà àwọn ni wọ́n jogún àwọn àtẹ̀lé ọ̀nà èdè pé dínẹ́rù wọn ni wọ́n jogún wọn lè jogún pan àti sílẹ̀ ṣùgbọ́n kí ni wọ́n jogún wọ́n jogún mọ̀ ni ẹni tó bá ti wá nímọ̀ ìdìbò tó tóbi náà ti fẹ́ fún tọ̀ ayọ̀ àti mùsùlùmọ́ inú kẹ́tí jẹ́ fọ́dọ̀ fi kó olùjọ́ àti òdodo léde òun náà ní kọ́wọ́ tilẹ̀ tọ́wọ́ yẹn bá ti tilẹ̀ ẹgbẹ́ àwọn yorùbá àwọn lọ́wọ́ tó bá tilẹ̀ ní kíní tẹ̀lé máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ní ṣàìtọ́ọ̀nù máa ń ṣe kíní ọ ní máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ torí kẹ́tù ṣàìtọ́ọ̀nù ṣe ẹbí túmọ̀ rẹ̀ kóní èyí oníjẹ́ ṣàìtọ́ọ̀nù ọ̀pọ̀ jù sùn lọ lọ́rọ̀ bó ti ń sùn àwọn tó bá tilẹ̀ rí pé yorùbá náà máa ń sọ òun náà ní àṣẹ ìtọ́ọ̀n ní máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀. ẹ yẹra níbi sọlọ lọ́wọ́ àti ọlọ́dún àti ìsinmi kò fọ́ ní gbé jáde látọ̀dọ̀ àtúnlẹ̀ ìfúnà bá sọ̀rọ̀ di ọlọ́run tàlà àdúgbò wa. wọ́n là níbi sọlọ lọ́wọ́ àti ọlọ́dún ìwé ìdẹ́ra méjì pẹ́pẹ́. kìí sábà pé fún ọ̀pọ̀lọpọ̀ yẹn. alákọ̀ọ́kọ́ ajáde tó bá papọ̀ kéèyàn rí sí ọkọ̀ dúrísì tó ti ń sílẹ̀ kẹlẹ̀ òráyè olúwàgbàlù áà kò tètè rí sáǹfààní kan sáré tò ẹlòmí ọ̀la yẹ ní sálàáfíà ẹlòmí ọ̀la láàfíà lọ́pọ̀ sáyé ìyẹn ni kí wọ́n sábà máa ń kọjá rẹ̀ jẹ́ pípé yẹn ẹ̀rí afọwọ́sọ̀lá ìbùdó ọ̀sán òjòrò ọjọ́ lọ́kàlá wọ́n wá fa ìtumọ̀ ọ̀rọ̀ yìí wá sí tòsí fún wa àfààní èmi kórìíra èèyàn tó ti pé kí wọ́n bá rí ọwọ́ rẹ̀ sílẹ̀ kì í sábà bísí kẹ̀kẹ́ ọba àjọrò ayé ọba àjọrò àlìkè àmọ́ èmi bì ẹni tí ń ṣiṣẹ́ dáadáa rẹ̀ ní ti ṣe ọwọ́ tí ó fi jẹ́ tí ó fi wọ́n fi bàjẹ́ àárọ̀ àtẹni tí ń ṣe lẹ́bílà àtẹni tí ń ṣe tìláwà àtẹni tí ń kọ́ bọ́lẹ́kọ̀ọ́ ti fẹ́ làwọn èèyàn yẹn náà ṣùgbọ́n èmi yìí ni ẹ̀ ẹ̀rí bóò láti wá wá ìtọ́jú kóró ewu tí ń fà náà lọ fífi pẹ̀lú ìráyè ìráyè kọ́wọ́ nílẹ̀ òun náà ní ká lọ sọ àdéhìí ìdánilẹ́bí sọ́lọ́lá àtàlá tó nípa àwọn ohun márùn ká lọ òjijì ọlọ́run ó ní ohun di pé márùn nígbà tẹ wà láyé nígbà tẹ lálàáfíà ó tó ti pé ọ̀rẹ́ yìí tó gbogbo ẹni tó lálàáfíà yóò padà rẹ ẹ ohun tẹ́ẹ̀mì ṣe ẹ ní kí o pẹ̀lẹ́ ní ṣe pẹ̀lá kókó ìdàtọ́wọ́ yín nílẹ̀ ẹ mọ ohun tẹ́ẹ̀mì ṣe lórí kó tó ní kí ọwọ́ yín máa kú bákẹ́rẹ́ àdúgbò ọ̀dọ́ yìí aláìgbè pẹ́ àwọn bàbá wọn wà kálẹ̀ yìí ẹ sílẹ̀ ẹsẹ̀ lọ́mọ ẹ̀dá kọjá lọ́wọ́ àti ẹ̀ka lóko lókè ni ipò ni mo bá tó fún títí lè padà ẹ̀yà ti pé ewé kádìsì di àǹfààní rẹ̀ kó tó ní gbogbo òsè torí yẹn padà kó ní kò sí lóru bákẹ́rẹ́ àti kọ̀ọ̀rọ̀ kó tó ní ibé yẹn tàlàkà ayò ẹ̀ mùsùlùmọ́ nígbà àwọn òkùnfà tọ́jọ́ ní kíkó lójú ọ̀nà tó tó déédéé òun ni ìmọ̀ akẹ́gbẹ́kẹ́gbẹ́ lẹ́yìn tí a lè sọ lọ́wọ́ àtàlà ti fẹ́ wáṣáké sínú hadith àti ìmọ̀lẹ́rọ̀ ọ̀dì ọlọ́run tàrà án olùdarí rẹ̀ yóò máa wà lórí ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ ni o àlìyé sọ̀rọ̀ ta gbogbo gbọ́jú kọ́ ọ̀dẹ́ ẹlẹ́ni ẹni tí kéékù ti tẹ́lẹ̀ o torí pé bọ́lá ti sọ rẹ̀ bàbá gbọ́ fẹ́ǹsì ni ni obìnrin bí ìdẹ́ni kìí sálágbèrè tẹ́lẹ̀ o ṣùgbọ́n tó ti lọ sùkúù sùkúù tí wọ́n ti kọ́ wọ́n bá dúpọ̀ lórí ọdún àwọn fúrẹ́ǹdì ọ̀hún náà wọ́n yí ọ̀rẹ́ wọ́n yí àgbègbè ni o òun náà bá jẹun ti ń sara fẹ́wò. àdìbọ́ọ̀sù ọmọnìyàn ni àrọ́jò ìdíyẹn ni yóò bá wà lórí ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ kí kálukú wa ta làwọn bá sọ̀rẹ̀. òun làlú kò sálá mi gbàgbà kẹsì nù hadith tí wọn kò kọ́dà tó tó gbé jáde hadith àti mùsàlá àrí ọjà wa òjà láàjù. àdẹ́sọ̀mù wọ́n ọ̀dà bí àpèjúwe ẹni tí jókòó ti ẹni tí ta ràrí àlìbísìkì àti alágbẹ̀dẹ. bọ́bá lọ sọ́dọ̀ alábìbísìkì àwọn olùkọ́ládé tó mọ bẹ́ẹ̀ bó mọ bẹ́ẹ̀ lóru lóru. ìgbọ́ kó mọ olórúkọ àbí kó dé báyìí báyìí wá sọ̀rọ̀ kéré kó tó lọ bíbá ẹ̀rọ jókòó láti gbà yìí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ sọ́dọ̀ sọ́dọ̀ alágbẹ̀dẹ bí ọba fi mẹ́jà sọ rẹ̀ ti di gbogbo wọ́n fi ẹ̀rí pé á ìtọ́jú mélé yìí pẹ̀lú tíkútí páwọn ìdílé lánàá tó lù sí. Bí àyíká dọ́là nínú àwọn ọ̀nà tọ́jọ́ fún mi kó lójú ọ̀nà tó tó dédé. Ọ̀hún náà ní ayélujára o. Ọlọ́sọ ọmọ yẹn wá máa sẹ́lómi ní sẹ́fóònù. Yóò ti máa gbé fóònù tí kò sí bísẹ́ẹ̀sì fóònù tí kì í sùkúlù pé Kí ló fi sí? Yóò tẹ̀ lólu ẹ bí àwọn red film yellow film àwọn kan tí wọ́n máa wọ inú rẹ̀ yẹn tí wọ́n máa ṣàlàyé àwọn ọ̀rẹ́ dàda tí oríṣiríṣi fún un àbáwọn ẹni tí wọ́n ti kú jáde àwọn òògùn tí wọ́n máa wọ nìyẹn bó láti dènà eléyìí àwọn táwọn ẹ̀ bá nímọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ ẹjọ́ wa ni mo ti ayélujára táwọn yẹn lè wọnú ẹ̀ pẹ̀lú ohun tí wọ́n máa gé ti bẹ́ẹ̀ bí kí wọ́n bá rí tọ́wọ́ àrídàlẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ bóyá wọ́n fẹ́ wo wọ́n fẹ́ gbọ́ wọn ni àbí bàtà ni àbáwọn kẹ́ẹ̀lì tí ó sáǹfààní tí ó jẹ kọ̀ káàdà ìwọ̀n náà ká sáǹfààní ká sí àwọn èèyàn láǹfààní eléyìí. ẹ̀rí bákan náà nínú nǹkan ti ń pa títí ọ̀dọ́ fóònù tí ọ̀dọ̀ tó dúró déédéé òun ni kí ẹ sọ pé ibi tí ó pọ̀ sí lèmi lọ. ẹ̀sìn ló ń ni wọ́n sọ lẹ́yìn tọ́lọ́wọ́ ọba àlejòọ́lá tó kó àwọn èèyàn lọ́pọ̀ lágbègbè rẹ̀ tó ń pọ̀ lọ́rọ̀ alọ́dúnwá ìtòkè àṣàrò mọ́ fi ọ́ tó ti lù ká sẹ̀mí ìrìlá. tọ́wá yìí ti dúró pọ̀ sí lọ́lọ́ bá fi sí ni wọ́n lè fà sẹ́ lọ́lẹ̀. bí mo kò sẹ́yìn wá ìṣe tó yìí wọ́n máa ń gbọ́ pé a ti súnmọ́ wá mílíọ̀n báyìí wọ́n wọ́n ní seven hundred thousand tó ṣe pé bí ni wọ́n máa di púpọ̀ sí i dáadáa tó ipa sì ni mo ti òjò bíi two hundred thousand péré lọ tó o lò lórí rere tí a ní wá omi dérò pọ̀ sí síbi dérò àwọn àdìpọ̀ yìí ní ìbára torí bẹ́ẹ̀ káàtà sí ìdí abala yìí. tí wọ́n á ní kí ló ní kẹ́lò ká àníwọ̀ wà pẹ̀lú jàmá táà mọ ojú jẹ́ jàmá ni. àbáwọ̀ ọ̀lẹ́ ìgbọ̀nsẹ̀ ọ̀dẹ رضي الله تعالى عنه قل الجماعة ما وافق الحق ولو كنت وحدك ewu tí ń jẹ́ jàmbá òun ni wọ́n bá jẹ́ òtítọ́ bó ti wọ nìkan. yéésì bí kọ̀ọ̀kan bá tó fi ádẹ́mọ́ àṣẹ ádẹ́mọ́ àṣẹ èyí máa wà pẹ́ láwọn èèyàn lábẹ́ ni wọ́n ṣe kájọ ṣe kọ́ má fi nìkẹ́ áà ah! ṣé fi nìkẹ́ ní wàá ní mọ́jà ẹ̀rù tí wọ́n ti sọ̀dọ̀ wò dá nàìjíríà lónìí. tọ́wọ́ bá lọ fọ àìkú sọ̀ọ́sọ̀ ṣé wọ́n jẹ́ ọkọ tọ́ bá dé ibi nẹ́ẹ̀sì sáàmù. kọ́lá wọn bá sọ pé kò ní dáa fẹ́ tọ́ bá lóun mọ́ ọdún wọn kọ̀

ó pọ́ sínú káwọn yẹn fèsì bí nǹkan tó ti fèsì bí. yá ìlà lọ́lọ́ ẹni wọ́n ti fún àtàwọn ọ̀dọ́ tí wọ́n fi ń sìnkú lójú ọ̀nà tó tó déédéé. ọ̀hún náà ni ìtara ìbá ṣe ìtara ara ń tàbí ara ń tàbí bóò láti fẹ́ di ọ̀rọ̀ ara ń tàbí yìí ọ̀tọ́ nẹ̀ta lè gbà mí dé jù láàkàyè lọ kí làákàyè gẹ́gẹ́ náà tó wá lóde òfin ọlọ́run láti dé làákàyè. ẹgbẹ́ tọrọ ọba tẹlẹ̀ ní nǹkan tó yẹ ká ti sùúrù tàbí ọkọ̀ọ̀kan gbòòrò ọ̀dọ́ ni. ọ̀hún là ń sọ̀rọ̀ láti ń sọ̀rọ̀ yìí. ẹnìkan bá wọnú mọ́tàlásí lórí wa apá ìlú apá yóò tó ọgọ́sọ̀ yìí ọ̀sẹ̀ tí ọkọ̀ ti lè kó níjà ọ̀dọ́ yìí. àwọn àgbàlagbà làwọn máa fi kí ló kí tí wọ́n jà tẹ́lẹ̀ àtàfà olórí náà fún mi gbà lé mi àbára wájà àbí kò wájà àwọn ni wọ́n fara balẹ̀ lórí ẹ̀. láti nínú àwọn olùmọ̀ ni wọ́n fi sọ wípé àwùjọ bá wáyé pé kìkì náà dán ni kò ní dà. mo ti àgbọ̀ máa jẹ́ kìkì dá àgbàlagbà náà ó sọ lọ́kọ́ bá dà ṣùgbọ́n mi ti tì láti. torí àwọn ọ̀dọ́ ni ọdún òní kọ̀ kílé oṣù láyé náà ẹ̀mí kílé oṣù àti ìdúpẹ́ fọlọ́wọ́ lé ọ̀dọ̀ àwọn ọmọ ya wa lókè lọ́wọ́ ẹlẹ́mi ọjà ni wájú wọn lé lówó ní padà ní ẹ ò fi ọ̀wọ́ kọ́ lọ́dọ̀ Yorùbá gbogbogbò tó bá ti tẹ̀lé ọba ti di fẹ́ẹ̀jẹ̀ yọ̀ kẹ́kọ́ báyìí ó lé ogbélé ni. ṣùgbọ́n lókè lọ́wọ́ bẹ́ẹ̀ ni nínú àwọn ẹ̀yà adájọ́ wa Nàìjíríà pàpà ó lé ogbélé kò mo tọ́ tẹ̀lé mẹ́nìkan mi ó lọ sọ̀rọ̀ ọ̀yà lọ. ọ̀dọ́ ara ń ta ní ara ń ta ní kọ́ ń pọ̀ lára ọ̀dọ́ kò sí ohun tá a fi dèjù làákàyè lọ làákàyè náà ni àwọn adìsí ilẹ̀ kò sí dé tó wù á kò sí òkè ọlọ́wọ́ ọba á kò fi dé làákàyè náà ayọ̀ àti òṣèlú inú tẹ̀sí jẹ́ káwọn ọ̀dọ́ kí wọ́n kó lórí ìlànà tó dúró déédéé òun náà ni ìgbà tẹ̀jẹ̀ pẹ̀lú gbólóhùn déyàn máa nífẹ̀ẹ́ sí àwọn ọdún ìṣe ni wọ́n wọ́n lè ní sàlàfíà làwọn ẹ̀wọ̀n ní ìlànà ẹ̀dọ́ lọ kàkà láfẹ̀ẹ́ wọ́n lè ní sàlàfíà làwọn wọ́n lè ní jàmáàtù sàlàfíà ẹ̀wù náà tó débi pé wọ́n pe kúkúrú ní kéferì wọ́n pe kúkúrú kéferì láì ní nǹkan tí wọ́n fi bá kẹ̀ láì lómi tó dé ẹ bá tó ọ̀sọ̀ sàlàkíyà làwọn torí wọ́n rí kọ́fẹ̀ ní sàlàkíyà ìyẹn gbọ́dọ̀ wá lọ wo gbólóhùn yẹn kéèyàn ti dárí bọ́ọ̀lù wọ bí kò ti pé yẹn owó yẹn kó tó di pé yẹn ọmọ kílé yẹn oṣù bákan náà iná ọ̀nà náà ọ̀dọ́ kẹjú ọ ìkẹjú kẹdẹrí ọlọ́wọ́ òyìn kẹjú ẹnì kan wà lọ́rọ̀ níbi dẹrí kẹjú ọ̀dọ̀ àṣà ìtọ́wọ̀ ti ti máa wá bó ti dágbé ìfarabalẹ̀ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba àjọjà yìí ti máa wá ọlọ́wọ́ ọba sọ ìdí kálíà mẹ́tọ̀ ìgbóhùn àjìrà bí kò ti fẹ́ nífẹ̀ẹ́ sí ìkẹjú. الإمام الشوكاني لأنه تفسير لكتب الفتح القدير وده تاريخ الموضوع وما في كان لا الرجع ánìlà àṣàlà ọlọ́wọ́ bá ń tiwa lọ́wọ́ ni kẹ́ ẹ má jẹ́ akẹ́kọ̀ọ́ ìkẹ́jú ọ̀dà àwọn ọ̀nà ìkẹ́jú ọ̀dà lọ́pọ̀ jù tí ìbá ṣe ojú ní ti pẹ̀lú ọ̀rọ̀ ọjọ́ mi ìgbà lọ́yà rẹ̀ bí kéèyàn ojú bá kéèyàn kẹ́jú ṣe ọmọbìnrin yẹn kéèyàn sáré fa ọkọ̀ tó dáa òkú yẹn sáré palẹ̀ mọ́ lẹ́yìn rẹ̀ báyìí gbogbo mi dábàá ti máa rí ọ̀rọ̀ kẹ́jú èèmù bí kí ọlọ́wọ́ bá mi kẹ́lá bá ti sọ̀rọ̀ bí kò tètè tẹ̀jú lẹ níbẹ̀. wọ́n ní kẹ́sìlá ayé mi rọ́ọ̀dì àjẹlẹ̀ àjẹlẹ̀ ọlọ́run ti dáni padà bí ká tẹ̀jú ìfarabalẹ̀ máa ń yẹ ju nǹkan. ẹ bá wọn yorùbá àwọn bàbá wọn máa ń sọ̀rọ̀ yẹ wọ́n bá yí pé èèyàn ní sùúrù kí nǹkan rẹ̀ ń bàjẹ́ rí. báwọn bàbá sọ̀rọ̀ tó wá sùúrù tó ní lójú ṣùgbọ́n ní pè wá sákìrì ní sàmàrà kalẹ̀ òun lọ fà àdúgbò sàlá ń kọjú lọ sẹ́nà ọ̀sán àgbà wọ́n pè ní àṣẹ́jù ìpáyì àbí àtúnpáyì ó ní à ìwà mẹ́sì kan bẹ́ lára rẹ̀ ọlọ́run ti bẹ̀. ọ̀rọ̀ àdé à lára mi àdúgbò sàlá ń bẹ̀ ìwà ti bẹ́ lára rẹ̀ wọlé àṣẹ́yìn mú sùúrù ìfaradà àti ìfarabalẹ̀ lórí bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ àmúkẹ́jú pẹ̀lú kábà kábà ní ibi gbogbo. níkẹyìn nígbà wọn kẹ́ ti ń pa fífi ọ̀dọ́ kò ní ojú ọ̀dọ́ tó tó délé. òun ni máa súnmọ́ wàhálà àjìnlẹ̀ tó wàhálà jọ bíbí sílẹ̀ bá ń tẹ̀lẹ̀ bí ẹ bá jáde kótó kó dé ẹgbẹ́ yàrá ọ̀gáyà ẹja wá ní mọ́ sóbì ayẹ kó ọba ròyìn fi ilé ó bí olùjọ́ ọ̀dà nínú ọ̀dà tó lò o tọ́lẹ́ sẹ́ni nínú ìṣesí rẹ̀ ní pété yẹn bá ti dẹ́sẹ̀ tẹ̀ yóò fi jù jù ẹ̀wọ̀n aláfẹ́wọ́ nínú ọlọ́sẹ̀ ìṣẹ́ lọ́dà ìtọ́ ọ̀bẹ́bìnrin lọ́dà ìtọ́ ọwọ́ àdìgbé ha ha ha kí ni ọwọ́ àdìgbé jù ẹsẹ̀ kan ló ti dá pẹ̀lú owó ṣèṣì rẹ ọ̀bẹ́bìnrin lóyún lọ́dà ìtọ́ yọ̀ọ́kẹ́ fi ẹsẹ̀ kìkì kúrò ní òní pé yọ̀ọ́ lọ lẹ́yìn tó sàgbèrè náà ó fi ìpa ẹ̀dá wò á dàda gbòdò káwọn ọ̀dọ́ ká sọ̀rọ̀ afẹ́fẹ́ pẹ̀lú tọ́wọ́mà abiola ọ̀rọ̀ sùpàdé gbòdà àlà aláwọ̀ àpàtẹ wà àpàtẹ sàbàbà ìfọ̀gbà رجالا ونساءهم إلى الانحرافات اللهم احفظنا واحفظ علماءنا وأمراءنا من الانحرافات العقدية والتعبدية والأخلاقية والسلوكية اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين وانصر اخواننا المرتدعه في كل مكان